Báwo ni o? Ẹ káàbọ̀. Hello and welcome to News in Colloquial Yoruba, a language learning podcast through current events. Today, we would look at the coup that occurred in Guinea. Loni ama wo ìdìtẹ̀ gba ìjọba tí ó ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Guinea. First, let's do some listening exercise. First, I would read through the news and then I would break the, I would explain in bits. Mamadi Doumbouya tí ó jẹ́ olórí àwọn ológun tí ó dìtẹ̀ gba ìjọba ní Guinea sọ pé ìgbésẹ̀ àjọ ECOWAS láti fi òfin de àwọn kò bá òun rárá. Ó ní Ó ṣe pàtàkì fún àjọ ECOWAS láti tẹ́tí sí nǹkan tí àwọn ará ìlú Guinea ń bèèrè fún, kí àwọn má ba tún ṣe àwọn àṣìṣe bíi ti àtẹ̀yìnwá. Ó ní àwọn ti ń gbé ìgbésẹ̀ lórí bí ìjọba alágbádá ṣe máa padà sí Guinea àti pé àwọn ọmọ orílẹ̀-èdè Guinea nìkan ni ó lè yan ẹni tí wọ́n fẹ́ kí ó darí wọn. Ó dẹ̀ hàn sí gbogbo èyàn pé Alpha Conde tí ó ti di ààrẹ àná ò lè kúrò ní ilẹ̀ Guinea. Àjọ ECOWAS ti ní kí àwọn ológun dá ìjọba padà fún alágbádá láàrin oṣù mẹ́fà kí wọ́n dẹ̀ dá Alpha Conde sílẹ̀. Ṣùgbọ́n Púpọ̀ nínú àwọn ọmọ Guinea ò ní ìgbàgbọ́ mọ́ nínú àjọ ECOWAS nítorí wọn ò dá síi ní ìgbà tí Alpha Condé fẹ́ lọ fún sáà kẹta, tí ó dẹ̀ lòdì sí sáà méjì tí ó wà nínú òfin. Kódà, ìkan nínú àwọn tí ó ń jà fún ẹ̀tọ́ àwọn èèyàn ní Guinea ó béèrè pé níbo ni àjọ ECOWAS wà ní ìgbà tí Alpha Condé fẹ́ lọ fún sáà kẹta àti ìgbà tí àwọn ọmọ Guinea wọ́n jẹ ìyà nítorí àìṣe òdodo àti àìdọ́gba tí ó wà ní ìjọba Condé. So how much of that did you understand? So um, I'm going to explain, I'm going to Break it in bits now and explain. Okay. Mamadi Doumbouya tí ó jẹ́ olórí àwọn ológun tí ó dìtẹ̀ gba ìjọba ní Guinea sọ pé ìgbésẹ̀ àjọ ECOWAS láti fi òfin de àwọn kò bá òun rárá. Mamadi Doumbouya who is the leader of the soldiers that plotted the coup in Guinea said that the decision of ECOWAS to sanction them does not move him at all. So in this bit, let's look at the phrasal word dite ba ijoba. Now dite is a contracted form of the word d of the words di ote, which means to gang up. So we could use this word in a sentence like one dite me. Okay, like they are ganging up against me. Okay, wọ́n fẹ́ dìtẹ̀ mi. They want to gang up against me. Okay, I hope that doesn't happen to you, by the way. Okay, so we could now in this context we could use it as um, wọ́n dìtẹ̀ gba ìjọba ní ilẹ̀ Guinea. In Yoruba, that's the ganged up to take over power in Guinea. In Yoruba, some words are descriptive. Some words are we, we actually describe some words. We do not have particular words for some things in Yoruba. For example, there is no particular word for coup in Yoruba, so we would rather describe the, the word coup, okay, to gang up to take over government. So that's why we have the word in ijoba, which means to gang up to take over power, which also means coup. Okay, so we also see in that bit that um, um, Domboya, okay, the leader of the the coup plotters, he said ko ko rara. Okay, so what does that mean? It means like I am not moved at all. Ko rara. I am not moved at all. Okay, like that doesn't move me. Okay, like that doesn't pull a hair from me. Okay, like I'm just I'm just fine. Like it doesn't affect me. That's called Bami Rara. Like if you're threatening someone and then the person says, Gbogbo rara, all that doesn't move me at all. You say ko rara. Okay, so those are two two um two phrases okay that I picked from that bit of the news. Okay, so now let's look at the other bits of the news. Other, let's pick words or um, phrases from other bits of the news. ó ní ó ṣe pàtàkì fún àjọ ECOWAS láti tẹ́tí sí nǹkan tí àwọn ará ìlú Guinea ń béèrè fún kí àwọn má baà tún ṣe àwọn àṣìṣe bíi ti àtẹ̀yìnwá. Okay, so he said he said it's important. So pàtàkì is important. Ó ṣe pàtàkì, it is important. So I could say ìpàdé yẹn ṣe pàtàkì. The meeting is important. Okay. Mummy mi ṣe pàtàkì in colloquial Yoruba. Yoruba. Mummy mi ṣe pàtàkì sí mi. My mother is important to me. Okay, so pàtàkì is important. Ó ṣe pàtàkì fún àjọ ECOWAS. Now, most of the time when we're mentioning organizations, okay, when we talk about organizations and all that, we, we actually add àjọ, okay, to, we, we, we, we most of the time use àjọ before, before the word okay but you you can actually do without it okay, but most of the time we use ajo ecowas okay like the ecowas community ecowas group okay like when you talk about organizations so we, we would use ajo okay like that's an example of that is what we have in a word like ojo monday okay so like the word that precedes it talks about what you what you should expect next okay like ojo monday okay that the day monday okay so ajo ecowas like the um organization ecowas okay so ó ṣe pàtàkì fún àjọ ecowas láti tẹ́tí sí nǹkan as to 30 is listen Thirty is listen okay mo mo thirty. okay Mo ń tẹ́tí sí ìròyìn. I am listening to the news. But most of the time you hear mo ń gbọ́ ìròyìn. Yes, you could say mo gbọ́ ìròyìn. Tẹ́tí is like to, to, to give your listening ear. Okay? That's tẹ́ etí. is a contracted form of tẹ́ etí. Tẹ́ etí, that's to, to give a listening ears. Etí is the ear. okay? The here is eti. Okay, so tẹ́ etí like to give a listening here. Ó ṣe pàtàkì fún àjọ ECOWAS láti tẹ́tí sí nǹkan tí àwọn ará ìlú Guinea ń bèrè fún kí àwọn má ba tún ṣe àwọn àṣìṣe bíi ti àtẹ̀yìnwá. Okay, bere is to ask. Okay, so it's important for the people uh, is important for the government for ECOWAS to listen to the people of Guinea. Okay, what they're asking for to ask for something is berry. Okay, More berry fun owo. I asked for money. Okay, to ask. I could also say mo n bere mo nipa mo n nipa Nigeria. I'm asking about Nigeria okay so bere is basically to ask now let's go kí àwọn má bàa tún ṣe àwọn àṣìṣe bíi ti àtẹ̀yìnwá àṣìṣe is mistakes okay mistakes of the past okay the mistakes of the past is àṣìṣe àṣìṣe àtẹ̀yìnwá like now in this context i'm saying the mistakes like in the past B, b t. okay that's like that of the past Okay, so àṣìṣe is mistakes, and then àtẹ̀yìnwá is like the past. Ẹ̀yìn is the back, like from the back. Okay, àtẹ̀yìnwá. Now let's go to another bit of this news. Ó ní àwọn tí ń gbé ìgbésẹ̀ lórí bí ìjọba alágbádá ṣe máa padà sí Guinea he said um, plans are already on the way Okay, they're already making plans on how um, the, the, the civilians will come back okay how um, civilian rule will come back to Guinea Only I àwọn tí ń ṣe àwọn tí ń gbé ìgbésẹ̀ lórí bí ìjọba alágbádá ṣe máa padà Guinea àti pé Àwọn ọmọ orílẹ̀-èdè Guinea nìkan ni ó lè yan ẹni tí wọ́n fẹ́ kí ó darí wọn. Now let's look at the word ìjọba alágbádá. Ìjọba is government, okay, like we learnt earlier. And then alágbádá, alágbádá is civilian. Okay, that we got that word from agbádá. Okay, agbádá is like the robe, okay, the traditional outfit that men wear in Africa. Okay in Yoruba land most mostly. Okay, so alagbada is like the the the government that wears agbada. Okay, you know the military will wear they wear their uniforms and all that. They would not. It's not part of their uniform to wear. Okay, to wear the traditional robe that men wear in Africa. Okay, so alagbada is the civilian government. Okay, ìjọba alágbádá civilian government ìjọba alágbádá that civilian government now let's look at how he said it in the news ó ní àwọn tí ń gbé ìgbésẹ̀ lórí bí ìjọba alágbádá ṣe máa padà sí Guinea so he said plans are already ongoing on how the civilian government will come to power àti pé that's and also àwọn ọmọ orílẹ̀-èdè Guinea nìkan ni ó lè yan ẹni tí wọ́n fẹ́ kí ó darí wọn okay so to yàn yàn is to yàn is to um to select to pick to nominate okay like to pick someone to nominate someone okay wọ́n lè yan ẹni tí wọ́n fẹ́ kí ó darí wọn Dari is to to to lead, okay? Like to lead someone, to lead someone that is Dari. Okay, òun ni ó lè yan ẹni tí ó lè darí wọn. That is only the Ghanaians that can that can um choose who leads them. Ó dẹ̀ hàn sí gbogbo èèyàn pé Alpha Condé tí ó ti di ààrẹ àná ò lè kúrò ní ilẹ̀ Guinea. and it's clear okay and it's clear to everyone ó hàn sí gbogbo èèyàn it is clear to everyone pé Alpha Conde that Alpha Conde tí ó ti di àná who is now a former president okay so àná is yesterday so like the president yesterday Okay, so that's another way of expressing that is not a current president. Okay, Are is actually president, by the way. Are is president. So Are Ano, that's like former president. Ano is yesterday. Are Ano, the president yesterday. Okay. Are ano lè kúrò ní ilẹ̀ Guinea. That's the former president cannot, okay, so only is cannot, cannot, okay, then kúrò is to leave, kúrò is to leave. So, area no lè kúrò ní ilẹ̀ Guinea, that's the former president cannot leave the land of Guinea. Okay, so I hope um, that was helpful. Now let's move to another bit of, let's move to another bit of this news. Àjọ ECOWAS ti ní kí àwọn ológun dá ìjọba padà fún alágbádá that um, the ECOWAS um, the ECOWAS organization add okay tí the the word tí sometimes means um, past participle have okay or add or as as the case may be Okay, so àjọ ECOWAS ti ní kí àwọn ológun dá ìjọba padà fún alágbádá. That's ECOWAS organization as, um, as directed or as asked the military to to return, okay, tá bá ní dá ìjọba padà to return government. We could use dá. Dá is actually dá padà. It's um, to return something but it is most of the time splitted. It is one of um, the splitted splitted verbs that we have in Yoruba. Wada owó wada, Okay, they returned money. Okay, I could also say wọ́n ìjọba padà, like they returned the government. Okay, so dá dá padà is like to return it. Okay, so dá ìjọba padà. Okay, so that's to return government. So da pada is to return. So ijoba being in between, that is stating what is being returned. Wọ́n dá ìjọba padà fún alágbádá. Okay, I've explained alágbádá earlier. Láàárín oṣù mẹ́fà, that is within six months. Láàárín oṣù mẹ́fà, within six months. Kí wọ́n dẹ̀ dá Alpha Conde sílẹ̀. and that they should um, release Alpha Conde. Kobani won da sile. That it was released, or it was released, or she was released. Okay, so da sile is like to release. It is also an example of splitted verbs in Yoruba. Won da, won da mi sile okay when you have in splitted verbs when you have your when you have your noun or your pronoun in between sometimes you have your noun or your pronoun in between splitted verbs so it actually explains what it's been what like the person receiving the action okay wọ́n dá mi like they released me okay or I was released okay you could say mo dá okay mo dá sílẹ̀ I release them that's dá sílẹ̀ okay we could also hear something like wọ́n dá wọ́n dá Alpha Conde sílẹ̀ like the released Alpha Conde okay so now let's um let's look at kí wọ́n dá kí wọ́n dẹ̀ dá okay dẹ̀ in this context is and they should okay and okay is playing the function of and kí wọ́n dẹ̀ dá Alpha Condé sílẹ̀ and they should release Alpha Condé kí wọ́n dẹ̀ dá Alpha Condé sílẹ̀ and they should release Alpha Condé okay ṣùgbọ́n but púpọ̀ nínú àwọn ọmọ Guinea púpọ̀ nínú àwọn Guinea a lot of Guineans okay that's many out of Guineans, okay? Pupo is a lot or many, okay? Many, many Guineans, okay? Pupo ninu, that's meant the direct translation, many out of the Guineans, okay? But in context, it means a lot of Guineans. Okay, pupo ninu awon omo Guinea ò ní ìgbàgbọ́ mọ́ nínú àjọ ECOWAS that's this, this bit is saying that a lot of Guineans do not have belief anymore in um, the ECOWAS community. Okay, so now this is also talking about um, Igbagbo is belief, like I believe in you. Muni Igbagbo Ninue. Okay, I believe in you. Muni Igbagbo Ninue. Muni Igbagbo Ninue. I believe in you. Okay, so púpọ̀ nínú àwọn ọmọ Guinea ò ní ìgbàgbọ́ mọ́ nínú àjọ ECOWAS. Okay, so when you have, most of the time when you have more, more in, um, in a sentence, within a sentence, or at the end of a sentence, it actually means like not to do something anymore. Okay, like anymore. Okay, like the word anymore in English. So we could have um, so in this context now, we have púpọ̀ nínú àwọn ọmọ Guinea ò ìgbàgbọ́ mọ́ nínú àjọ ECOWAS that many of the Guineans do not have belief anymore in ECOWAS. Okay. Nítorí wọn ò dá ní ìgbà Alpha Condé fẹ́ lọ fún sáà kẹta. Nítorí is because, okay? Nítorí, okay? I could say mo wá nítorí pé mo gbọ́, okay? So nítorí is because, so that's I I came because I heard. Okay. So uh, um nítorí wọn ò dá sí Okay, so dá sí is like to interfere or to to interfere or to um to play a role to play a role or to interfere okay so wọn ò dá sí i ní ìgbà tí alpha condé fẹ́ lọ fún sáà kẹta that's they did not play any role they did not um they did not interfere they did not um like in this case like they did not help out they did not play any role they didn't help out ní ibati Alpha Condé that's ní ibati is at the time that ní ibati at the time that Alpha Condé fẹ́ okay that's when Alpha Condé that's the president wanted to go fẹ́ okay I could say mo fẹ́ I want to go I want to go mo fẹ́ okay so when he wanted to go fún sáà kẹta for a third term okay third term okay like sa is like term okay fún sáà kẹta for for the third term okay tí ó dẹ̀ lòdì sí sáà méjì okay which is okay which is against ó okay I can say ó lòdì sí òfin it is against the law ó lòdì sí òfin ó lòdì sí òfin láti ó lòdì sí òfin láti láti gba láti gba owó olówó <laughs> okay something like that like it is against the law to take someone else's money okay ó lòdì sí òfin láti gba owó olówó so lòdì is against okay like it is against something ó lòdì sí sáà méjì tí wà nínú òfin so it is against the two terms that is in the law òfin is law okay nínú òfin I'm sorry nínú òfin that's in the law so now let's explain the last um, I think okay, about the last bit okay kódà ìkan nínú àwọn tí jà fún ẹ̀tọ́ àwọn èèyàn ní Guinea okay coda is in fact okay coda in fact okay so i could say coda mo in fact i enjoyed it in fact i enjoyed it coda mo okay so coda ìkan nínú àwọn tí ń jà fún ẹ̀tọ́ àwọn èèyàn ní Guinea that in fact one of the people fighting for the rights of um, people in Guinea. That's talking about activists. Okay, so this is another way of describing activists. Okay, so like they're fighting for the right, one of the people fighting for the right. So that's another way of saying activist. Okay. Ìkan àwọn èèyàn tí ó ń jà fún ẹ̀tọ́ that's jà fún ẹ̀tọ́ fight for rights okay fight for rights okay tí ó ń jà fún ẹ̀tọ́ Àwọn èèyàn is people. Ní Guinea, okay, people in Guinea. Okay, ó béèrè pé he asked that. So I could say mo béèrè pé. Okay, I asked that. Okay, mo béèrè pé. I asked that. Okay, so ó béèrè pé he asked that. Ó béèrè pé níbo ni àjọ ECOWAS wà Okay, he asked that where was ECOWAS? Ó béèrè pé níbo ni àjọ ECOWAS wà? He asked that where was ECOWAS? Ní ìgbà tí at the time that. Ní ìgbà tí at the time that Alpha Conde fẹ́ lọ. Alpha Conde wanted to go. Nígbà Alpha Condé fellow at the time that Alpha Condé wanted to go fún kẹta okay for a third term àti igbati and when okay àti igbati tí àwọn ọmọ Guinea and when Guineans okay Omogini Guinea that's another way of expressing um people's nationalities I could say ọmọ Nigeria ni mí. Okay, I am a Nigerian. Okay, to express Nigerian, you say ọmọ Nigeria. To say Nigerians, you say O àwọn ọmọ Nigeria. Okay, so you basically say ọmọ and then mention the name of the country to talk about people's nationality. So I could say Omo Nigeria ni mí. I am a Nigerian. So if you want to talk about Guineans, you see, àwọn ọmọ Guinea. Remember, àwọn is the plural marker in in Yoruba. Okay, the plural marker. When you hear àwọn before something, if it's not talking about pronoun, okay, they, then it's talking about it's actually pluralizing whatever whatever noun comes after it. Okay, so àwọn ọmọ Guinea, that's Guineans. Okay, so I could say àwọn ọmọ America, that's Americans. Okay, but if I want to say American, that becomes ọmọ America. Okay, so ọmọ is child, like the child of America. Ọmọ Nigeria, the child of Nigeria. So you actually use this when you want to talk about nationalities. Okay, so Nibati tí that's at the time that àwọn ọmọ Guinea ń jà I'm sorry, But yeah, one more Guinea ń jẹ ìyà, okay, jẹ ìyà is to suffer, okay. You say ó ń jẹ ìyà like he's suffering, okay. Ó ń jẹ ìyà is suffering, okay. So jẹ ìyà is to to suffer, okay. So ìgbà tí one more Guinea jẹ ìyà nítorí that's because of Aishododo. That's Aishododo is um Aisho- Aishododo basically is um when that's talking about injustice. Okay, injustice. Ododo is the truth. So when the truth is being like when there is no truth or justice, we say Aishododo. Okay. Ododo is truth, by the way. So, but this in this context now is um, injustice. Okay, so I do àti I I dogba is inequality. Dọ́gba is equal. Ó dọ́gba, it is equal. Ó dọ́gba, it is equal. Okay, but when we now say I, okay, so when we had I to a word, to a noun in Yoruba, or to, no, I'm, I'm sorry, when you add I to a verb or a noun, yeah, a, a verb most of the time. When you had I, it talks about the negation. So I could say, I should do, like not telling the truth or injustice. Then I dogba. Dogba is equal. So that's inequality. Okay. I could say, I pe. Pe is complete. Pe, that's me, is complete. But when I say I pe, that's not complete. Okay. So basically, I could even say I love that's not going. Okay, so adding I to a verb negates that verb. It talks about not, okay, then the verb. Okay, so I dogba that's inequality. Tí wà ní ìjọba Conde that is in kunde's government. So now look um that's Tiowa, that is in. Okay, wà is like talks about position or talks about position of something like something being present or the position of something So ó wà Kunde okay that is in Kunde's government okay so basically that's um that's that's it about this news okay I hope that was helpful and I hope um I hope you enjoyed it okay so it will be good for you to listen again and see how much of it you understand now. Okay, so this is actually a listening exercise podcast. Okay, listening and then learning. Okay, learning new words. We learn vocabulary, we learn the usage, and um, we learn language points. Okay, so please listen to this podcast again and let's see how much of it you understand now okay as against the first time that you <laughs> listen to it okay so thanks for listening okay my name is mojisola and um, i'll be back again with another episode of this podcast odabo